إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أدعى قف الله وبا أترى كفوا نبوة محمد صلى الله عليه وآله وسلم الله وبا تي أتن قدرا nínú ọlá nínú àánú rẹ̀ tó tún ní kí a tún máa pàdé lónìí lórí ètò yín ètò wa ètò alìhídáyà eléyìí tí ó ń dé sí etí gbọ́ wa látòrí ìkànnì àdàbà 105.9 eighty eight fm tó kalẹ̀ sílùú ìlaramọ̀kín ní àkúrẹ́ ìmọ̀ọ́mọ̀ ya yín abu ayman alhassali ló tún ti kalẹ̀ báyìí wà yìí ò agodo láti mọ tukọ̀ wa láti mọ tukọ̀ ètò yín ètò wa ọ̀hún abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ìgbélé tí a ti ń wí láti ìwáṣẹ̀ kọlọ́wọ̀n ọba àlékọ́lá kó fi sínú mizanu hasanẹ́tẹ̀ nìkankan wa àti àwa tí a wí àti àwa tí a gbọ́ pẹ̀lú ògbọ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala lónìí a tún máa bọ́ sínú agbọ́nrin àkọ́tún àyà míì ní eléyìí tí àáfàá pè ní báàbù kọ́ọ̀lùláhì tààlà báàbùn kọ́ọ̀lùláhì tààlà àwùzùbíláhì mìnà ṣẹ̀tọ́nì rọ̀jí haftá ìzá fúzi á ankulu bihin kọ́ọ̀lù mọ́dà kọ́ọ̀là rọ́bùkùn kọ́ọ̀lù haq wàhúwà aliyul kabir àfààní kí ni ìbáṣepọ̀ Aya yìí pẹ̀lú àkórí tí a fún àyà yìí kí ni ìbáṣepọ̀ àyà yìí pẹ̀lú àkórí tí a fún ẹgbà ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí òun náà ni ojúpọ̀nà tí ń sọ̀rọ̀ nípa tọ́lọ́run bá àlékélá ti ń sọ wípé tó ń fún wa ní ìròyìn àti làbárè nípa àwọn mọ̀láíkà àti ipò tí ẹ̀mí wọn máa ń wà nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run bá ní hátà ìdá fúnṣe àǹkùlù bíhì títí tó fi jẹ́ pé wọ́n ó mú ìbẹ̀rù kúrò ní ẹ̀mí wọn kọlu mọ́dà kọ́lá rọ́bùkùn wọ́n máa sọ wípé kí ni ọlọ́run ọba àlékè ọlá kí ló sọ náà kọlu hak wọ́n máa sọ wípé ní ti ọlọ́run ọba àlékè ọlá sọ òun náà ní òdodo wàhúwà aliyu kabir ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni ọba tí ó ga ọba tí ó tóbi. ọba tí ó ká mọ̀mọ̀ àfa ni kí ni ìbáṣepọ̀ àyà yìí pẹ̀lú àkórí tí a fún yìí anna haza adala ala annahu la yastahiqu ahadun an yakuna sharika ma allah wọ́n ní eléyìí ìjúwe ló jẹ́ ìtọ́ka ló jẹ́ je an yakuna sharika ma Allah ẹnikẹ́ni kò bùkátà kí a fi wá ọlọ́run ọba àlékiọlá ní orogún tàbí ẹlẹ́gbẹ̀ra anani malaika torí pé àwọn malaika wahum akọrọ̀bù ma yakunu minal khalki wọ́n súnmọ́ ọlọ́run ọba ju ẹnikẹ́ni lọ nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ́ àdáhàwá sí bá adam yàtọ̀ sí àwọn ẹ̀sà kan nínú àwọn ọmọ ànábì ádámọ̀ ètò yẹ pé kí ni o yasulu minihum inda kalamila tó yẹ pé wọ́n máa ń ní orí ọ̀fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó yẹ pé alfaza yóò ìmúrí ìwárìrì yóò mú wọn ìwárìrì yóò mú ọkàn wọn ìwárìrì yóò bò wọ́n dáró ọ̀rọ̀ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ wípé hata ìzáfóze ankulu àwọn olùmọ̀ wọ́n ní kí ló dé tí ọlọ́run ọba àlékiọlá tó fi sọ báyìí tí ò sọ wípé fáze art kùlùbùhùn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ wípé fúzíà án kùlùbìhìn wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni wípé kí ni o jáwàz alfaza kùlùbàhùn òun náà ni pé kí ni o uzil alfaza án kùlùbìhìn wọ́n mú ìbẹ̀rù kúrò nínú ọkàn wọn wàlfaza'u wọ́n ní nǹkan tí ń jẹ́ alfaza'u òun náà ni alkhawful mufaji òun náà ni ìpayà òjijì wọ́n mú kúrò ní ọkàn wọn li'anna al-khawfa al-mustamir torí pé ìpayà eléyìí tí ń lọ gbére la yusamma faza àfáàní wọn kì í pe eléyìí ní alfazawu wa afluhu ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ anuhudu min al ay al-qiyam òun náà ni kí èèyàn ó kúrò níbi ìbẹ̀rù kí ìbẹ̀rù kó ṣe kí ni o kí ó fìyàn lẹ̀ òun náà ni àgbólóhùn yìí òun ló túmọ̀ sí wọ́n ní ẹ̀wà rí ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ wípé ankulubihin kulubuman ẹ̀mí ta ni ọlọ́run bá ń sọ wípé nígbà tí ọlọ́run bá àlékọ́lá bá ń sọ̀rọ̀ ìpayà yóò mú ẹ̀mí wọn ìwárìrì yóò mú ẹ̀mí wọn wọ́n ní àwọn wọ̀nyí náà ní kí ni o kulubul mọ̀láìkà òun náà ni ẹ̀mí àwọn mọ̀láìkà torí pé kí ni o ana domir torí pé domir pronoun tó wà ń bẹ̀ yẹn pé kulubuhum tó wà ń bẹ̀ yẹn yahudu aleihim wọ́n ní ó ń tọ́ka wípé àwọn màláíkà náà ni wọ́n ń sọ pẹ̀lú hadith tí a padà kà tó bá yá ní hadith àfàwà abu huraira àfààní wàlá ahadùn minal khalqi alamu bufesil quran ní rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam kò sí ẹnikẹ́ni tí ó mọ ìtumọ̀ àlàyé alukur'an tó ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tí ọlọ́run ọba tó ń tẹ̀síwájú nínú súrátù sábà ilé tí a àyà twenty tọ́lọ́run ọba àlékiọlá ní wọ́n mọ̀ wọn pé kí ni ọlọ́run ọba àlékiọlá kí ló sọ wọ́n ní sọ fún apá kejì wípé ah kí ni ọlọ́run ọba àlékọ́lá kí ló sọ náà wọ́n mọ̀ bèrè lọ́wọ́ ara wọn bẹ́ẹ̀ ẹ̀ wà á dẹ̀rọ̀ tọ́lọ́run ọba àlékọ́lá sọ pé wàkọ́lù kọ́lù alhaq wọ́n mọ̀ sọ wípé yàní alimasulun àwọn tí wọ́n ń bèrè lọ́wọ́ wọn yìí wọ́n mọ̀ sọ wípé walhaq pé kọ́lù alhaq yàní kọ́lù alhaq wọ́n mọ̀ sọ pé à kò sí nǹkan tí ọlọ́run ọba àlékọ́lá sọ ju alhaq lọ kí ni tí a ń pè ní alhaq wọ́n ní alhaq òun náà ni kíni òun náà ni òdodo ìtumọ̀ rẹ̀ ni wípé anallaha subhanahu kọ́ọ̀lal haq ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́ọ̀lal kọ́ọ̀lal haq ó sọ ọ̀rọ̀ òdodo lè anahu subhanahu wal haq torí pé ọlọ́run ọba gangan òun gangan ni alhaku òun náà ni òdodo ọba òdodo wàlá yasduru anihu illa alhaq nǹkan kan ò sì lè jáde lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala illa alhaq àfi kó jẹ́ òdodo wàlá yakulu wàlá yafalu illa alhaq ọlọ́run ọba subhanahu wa ta'ala la yakulu kò ní sọ nǹkan kan wàlá yafalu kò ní ṣe nǹkan kan illa alhaq àfi kó jẹ́ wípé òdodo òun náà ni ti ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá ṣe walhaqu fil wọ́n ní ẹ̀rí ń tàn pè ní òdodo nínú ọ̀rọ̀ wà sídìkú fil akhbar òun náà ni sísọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bá ti rí láì ní àlékún láì ní àyọkúrò àsídìkú fil akhbar wọ́n ní kẹ́nìkan fúnyàn ní làbárè èèyàn wá sọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti rí kò yọ ń bẹ̀ kò ṣe kí ni o kò sì fi kún un wọ́n ní in tí à ń pè ní alhaku ó alhaku fil kalami ẹyẹ àtìdíkù fi akhbar òun náà ni ká sòdodo nínú làbárè tá a bá mú wá wal adilu fil ahkam bákan náà ká sì ṣe déédéé inú ẹjọ́ tí a bá dá eléyìí wà ní ìbámu sí ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ nínú suratul an'am àyà kẹẹ̀ẹ́dógún tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ wípé wàtámọ́t kẹ́límọ́tò rọ́bìkà sídìkan wà adla ọlọ́run ọba àlékọ́lá ní wàtámọ́t kẹ́límọ́tò rọ́bìkà sídìkan wà adla kò sí nǹkan kan tí fi péjú ní òdodo ní ọ̀rọ̀ àti ìṣe déédé nínú ìdájọ́ tó ntí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó bá sọ ìdájọ́ ọlọ́run ọba ìdájọ́ òdodo ni ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ òdodo ni ìdájọ́ ọlọ́run ọba àníkọ́lá ìdájọ́ tí kò ní zulumu nínú ni bákan náà ni kò sì ní jáòrì nínú ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní rí alárinlẹ̀ kó gbẹ̀bì fún un ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní rí ẹlẹ́bìínlẹ̀ kó gbàrè fún un eléyìí wà nù suratul an'am àyà kẹẹ̀ẹ́dógún afáàní wàláyé fáwọn mi ń kọ́ọ̀lù yìí kọ́ọ̀lù hak wọ́n ní kò sí nǹkan tá a gbọ́yé wípé nínú gbọ́nà tó sọ pé kọ́ọ̀lù alhak àwọn ọmọ fún létí ni ọlọ́run ọba àlékọ́lá sọ o òdodo ni ọlọ́run ọba àlékọ́lá òdodo ni sọ o ọlọ́run ọba ò sọ nǹkan o ju òdodo lọ wọ́n ní eléyìí wà eléyìí tá a sọ ó jẹ́ àlàyé sí nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run bá wọ́n ní parí ó parí ẹ̀ pé wọ́n wà aliyu kabir ọlọ́run ọba subhanahu wa ta'ala aliyu ọba tí ó ga aliyu fi dhatihi wa sifatihi ọba tó ga nínú ìjẹ́ ọba rẹ̀ ní ìwà nípò záàtì rẹ̀ gan ó ga fúnra rẹ̀ aláwọ̀kọ́ nìyẹn bákan náà ó ga nínú ìròyìn ọlọ́run ọba sọ́nà àtàlá ó ga níròyìn ó ga ní ipò gbogbo ẹ̀ náà lórí ilẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala walkebir ìtumọ̀ alkebir pé ọlọ́run ọba àríkẹ́ ọlọ́run ọba tó tóbi zulkibiriya òun náà ni ọba motomoto zulkibiriya òun náà ni ọba tó ṣe wípé tó bá ṣe kò sẹ́nì kankan tí ó sọ wípé ah ó ṣe ṣe báyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni ọba tí ó ṣe wípé tó bá ti nǹkan kò sẹ́nì kankan tí ó yẹ ọlọ́run ọba àlékè ọlá lọ́wọ́ ò pé kí ló dé tó fi ṣe báyìí èyí ṣe tó fi ṣe báyìí ọlọ́run ọba nìkan ló wà ní ipò àti béèrè gbogbo tí ẹ̀dá bá ṣe láyé ọlọ́run nìkan ló wà nípò àti béèrè pé kí ló tó fi ṣe báyìí èyí ṣe tó fi ṣe yìí èyí ṣe tó fi ṣe tọ̀hún ọlọ́run nìkan ni ọba ti yẹ pé ẹnìkan ò ní í bí wayel azọmọ alẹ́tí láyùdá níhà ṣe hùn ai alazimu lẹ́bí láhàzọmọ mìíràn òun náà ni ipò tó tóbi tó yẹ pé kò sí nǹkan kan tó súnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí ipò tí a sọ yìí eléyìí òun náà ni ìtumọ̀ al-aliyu al-kabir wọ́n ní ẹ̀wà rí tá ń pè ní al-uluw ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ yẹn kí ni ìbáṣepọ̀ ayàtà kàí pẹ̀lú ọ̀rọ̀ tawhid tí à ń bára wa sọ lọ́wọ́ nípa pé ká sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ká sí láṣọ munasabatul aya li tawhid kí ni ìbáṣepọ̀ àyà yìí kí ni àjọṣepọ̀ tí ń bẹ láàrin àyà kàkà yìí àti ṣíṣe ọlọ́run ọba àlékọ́lá láṣọ annahu ìdàkánà mu faridan fil azọmọ wọ́n ní òun náà ní wípé tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá jẹ́ àṣọ fil azọmọ nínú títóbi walikibiriya àti nínú motomoto fàyẹ́jìbù anyakuna mu fil ibada jàmá mùsùlùmí fàyẹ́jìbù anyakuna mu fil ibada eléyìí ló fà á tó jẹ́ pé ọ̀ràn yẹn ló jẹ́ tó jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala náà ló gbúdọ̀ o fílẹ̀ ìbáadà nínú ṣíṣe ìjọsìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala àṣọ ọlọ́run ọba gbúdọ̀ jẹ́ nínú ìjọsìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala wàlẹ̀ olúwu kùsùmán wọ́n ní ẹ̀rí gíga tá a sọ méjì ni olúwu sifat gíga ọlọ́run ọba nínú ìròyìn ìpín kejì olúwo zac òun náà ní pé gíga ọlọ́run ọba àlékọ́lá ní ipò ọlọ́run ọba àlékọ́lá ó ga nípò ó sì ga ní kíni o ó sì ga ní inú ìròyìn inú ayé àtàkà yìí a fẹ́ mú àwọn àǹfààní kọ̀ọ̀kan jáde ń pàápàá jùlọ eléyìí tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àwọn màláíkà àfààní alákọ̀ọ́kọ́ anàlìmọ̀lá ìkàtà òun náà ní wípé àwọn màláìkà wọ́n máa ń bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala bí àwọn èèyàn ṣe ní ìpayà fún ọlọ́run òun náà ni ó rinlẹ̀ pé àwọn màláìkà náà wọ́n máa ń payà ọlọ́run ọba subhanahu wa ta'ala bá àwọn màláìkà àwọn òrí ti ẹsẹ̀ ọlọ́run ọba pàápàá bó tilẹ̀ kó mọ júbìlú alal ìbàdà júbìlú alal ìbàdà àwọn màláìkà wọ́n dá wọn lórí ìmọ̀ ṣètò ọlọ́run ọba ni wọ́n dá wọn lórí ìmọ̀ yapa àti ọlọ́run àwọn màláìkà wọn hàn mọ́ ọlọ́run ọba àlékè ọlá fẹ̀ pàápàá torí pé wọ́n dá wọn lórí tọ́à lórí ìmọ̀ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba àlékè ọlá ọlọ́run ọba àlékè ọlá òun ló dá àwọn màláìkà òun ló dá wọn lé lórí àlùmọ̀láìkà yakhafuna Allaha àwọn màláìkà wọn máa ń bẹ̀rù ọlọ́run ọba eléyìí wà ní ìbámu sí ọ̀rọ̀ tọ́lọ́run ọba àlékè ọlá sọ suratu nahal aya 50 ọlọ́run ní yakhafuna rabbahum min fawqihim ọlọ́run wọ́n mọ́ bẹ̀rù lọ́wọ́n ọba láti òkè sánmà wọ́n mọ́ páyà ọlọ́run ọba láti òkè sánmà bákan náà nínú àwọn àǹfààní eléyìí tí a tún rí mú jáde nínú àyà tí a òun náà wípé fi rinlẹ̀ fún wa wípé àwọn mọ̀láìkà wọ́n ní ẹ̀mí àwọn wọ́n ní ọkàn ọba àlíkọ́lá sọ nígbà tí wọ́n bá yọ ìbẹ̀rù kúrò nínú kùlùbù wọn tí wọ́n bá yọ ìpayà kúrò nínú ẹ̀mí wọn ìyẹn nígbà tí ọlọ́run ọba sọ́nà àtàlá tó bá sọ̀rọ̀ tán ṣùgbọ́n àti ọlọ́run ọba àríkọ́lá bá ń sọ̀rọ̀ yìí a ah, ìpayà yóò mú àwọn mọ̀láìkà ìbẹ̀rù yóò mú wọn gbígbọ́n jìnnìjìnnì yóò bá wọn débi pé kálukú máa wà ní nítawọn olóyìnbó pé ní state of iglidi piglidi àwọn nǹkan wọ̀nyí ó rinlẹ̀ fún àwọn mọ̀láìkà pé àwọn mọ̀láìkà o wọ́n ní kòlóòbù wọ́n ní ẹ̀mí bákan náà ìfibátu anahum àjìsámú inú àyà yìí ó rinlẹ̀ fún wa pé àwọn màláìka o àbàrà làwọn náà wàláìsù àrùwáhán wọn kì í ṣe ẹ̀mí wọn yìí ṣe ẹ̀mí pé ẹ̀mí ni màláìka rárá àbàrà ni wọ́n ọlọ́run ọba àlékọ́lá ó fi rinlẹ̀ fún wa wípé àbàrà ni wọ́n hmm? wàláìsù àrùwáhán mùjáradá mílẹ̀ jìtìmíyà wọ́n ní wọ́n yìí ṣe ẹ̀mí tó yẹ pé a bọ́ ara kúrò lára wọn pé ẹ̀mí tí ò lára rárá wọ́n ní ẹ̀mí wàhúwà amúrùmá alóhùnbìdọ́rù rọ̀ eléyìí inú àwọn nǹkan tó yẹ pé a mọ̀ nínú ẹ̀sìn lọ́rùn ẹ̀yàn ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní já ilul malaikati rusula inú sọ́ọ̀tù fatir ayà alákọ̀ọ́kọ́ ọlọ́run já ilul malaikati rusula ọlọ́run ní òun ló ń ṣe àwọn màláìkà òun ṣe wọ́n ní òjíṣẹ́ wùlí àjìníhàtì wùlí àjìníhàtì lẹ́ni tí ó ṣe kí ni o lẹ́ni tó ní ìyẹ́ tó pọ̀ àwọn màláìka ní ìyẹ́ tó pọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi rinlẹ̀ pé àwọn o láhùn àjìníhà wọ́n ní àwọn ìyẹ́ tó pọ̀ eléyìí ó rinlẹ̀ nínú hadith anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí eléyìí tí aisha tí wọ́n gbà wá tí mo Bukhari tí wọ́n kọ́ sílẹ̀ ní kitabul badi wáyé pé ìgbà tí ànábì bẹ̀rẹ̀ sí ń gba wáyé ó rinlẹ̀ yí pé rọ́à nàbíyù sallallahu alayhi wa sallam jibril ànábì sọ̀làsọ́lá ó rinlẹ̀ yí pé wọ́n rí màláìka jibril làwù situmiya jìnnà màláìka jibril ó ní situmiya jìnnà ó ní ìyẹ́ tó ṣe déédéé nǹka six hundred tí wọ́n bá kà á ní one two three ìyẹ́ tí màláìka jùbìlù ní ó ṣe déédéé six hundred in number called sadal ofok ànábì ní nígbà tí màláìka jùbìlù tó ga ìyẹ́ náà ó sì bo sánmọ̀ àtilẹ̀ pátápátá sadal ofok gbogbo òfééfé gbogbo ẹ̀ pátá ní ìyẹ́ màláìka jùbìlù òun ló kọ́bà tó sì bò dáru wọn ni eléyìí nínú àwọn nǹkan tí a ó rinlẹ̀ fún wa tí ó tún jẹ́ ìjúwe òun náà ni wípé ó jẹ́ ìtọ́ka sí fún wa pé àwọn màláìka o wọ́n kì í ṣe ẹ̀mí tí ò lára wọ́n ní ara wọ́n ní ara wọ́n yìí ṣe ẹ̀mí lásán tí ara ò sí ń bẹ̀ eléyìí nínú àwọn kan tí a mọ̀ dáadáa ni ọlọ́run àtàlá ó sọ fún alẹ́ kan sí náà yẹn pé já rúṣùlà ọlọ́run ọba òun ló dá àwọn ó ṣe wọ́n ní òjíṣẹ́ ó ń rán wọn níṣẹ́ wùlí àjìnìhàtì wọ́n sì ní ìyẹ́ tó pọ̀ àdìsí ìyàwó Aisha tí a kà fún láti sílà fún àsọ̀rọ̀ Bukhari ó fi ilẹ̀ wá pé anábìwá sọ́là sọ́là wọ́n rí mọ́lákù Jibril nígbà tí ní bọ́lọ̀wọ́n bá ti dá gangan láhu fitumia jena malaka Jibril ní ìyẹ́ 600 falkọ́ọ̀lù bí annahum arwah fakot inkarun lahum filwakin wàhùwà kọ́ọ̀lù baatil àáfàá ní ọ̀rọ̀ tí àwọn èèyàn máa ń sọ wípé màláíkà ẹ̀mí ni wọ́n màláíkà ẹ̀mí ni wọ́n wọ́n ní ara wọ́n ní wọ́n ní wọ́n ní bashar báyìí fakọ́ọ̀l ó ní nkárùn láhùn fìlúwàkì wọ́n ní ní bọ́rọ̀ sí rí gangan pàtó eléyìí ìdésí ọ̀rọ̀ padà ló jẹ́ sí ẹnu wọn ṣùgbọ́n o bá a ti sọ wípé ẹ̀mí ni wọ́n yìí wọ́n sì ní ara a sọ wípé ẹ̀mí ni wọ́n nìkan kò sára ń bẹ̀ bá a ṣe fi lẹ̀ wípé wọ́n ní ọlọ́run bá dá wọn ní abara ó sì dá ẹ̀mí sí wọn lára ó tún gbọ́dọ̀ yíwa wípé wọn kì í jẹun o lákínàhún láyàkúlò àwọn mọ̀láìkà wọn kì í jẹun wà láyé ṣùrọ̀bù wọn kì í mu wọn kì í jẹun ní ipò mọ̀láìkà tó bá wà ní ipò mọ̀láìkà aláàkọ́ nìyẹn wọn kì í jẹun tí wọ́n bá wà ní ipò pé wọ́n gbé àwọ̀ èèyàn wọ̀ wọ́n wá sórílẹ̀ wẹ́ wọ́n fẹ́ jẹ́ iṣẹ́ ìránṣẹ́ kan tí ọlọ́run ọba àlékiọlá tí ó rán wọn pé ẹ lọ sọ nǹkan báyìí fún òjíṣẹ́ mi báyìí ẹ lọ fún ìyàwó òjíṣẹ́ mi báyìí ẹ lọ fún ní ìró ìdùnnú wípé yóò ṣe kí ni o yóò bí ọmọ anaduwa Ibrahim ìgbà tí àwọn màláìka wa débà lálejò tí ó pa ìyàwó rẹ̀ láṣẹ pé kó lọ ṣe nítorí pé ní bí ọmọ ewúrẹ́ tí kìí ṣe pé ó ti dàgbà púpọ̀ kó pìpẹ́ rẹ̀ kó gbé fún wọn ìgbà tó gbé fún wọn ankaruhu wọn jẹ́ wọ́n dàgùn láti ẹran yẹn wọn fọwọ́ kàn kò sí nǹkan míì tó fàájú wípé àwọn màláìkà nínú sífà wọn nínú ìròyìn wọn òun náà ni pé kí ni wọn kì í jẹ wọn kì mu làkínàhùn láyàkulú náà láìṣọ́bù wọn yìí jẹ wọn yìí mu pẹ̀lú pé ọlọ́run bá àlékọ́lá ó dá ara pẹ̀lú wọn bákan náà wàyí náà ma akluhum aṣọ́rọ́bùhum tẹ̀síbí wọ́n ní oúnjẹ wọn àti mímu wọn òun náà ni ṣíṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀rí òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba àlíkọ́lá tó sọ ní suratul anbiya àyà twenty ọlọ́run ní yusabbihuna al-layla wan-nahar àwọn màláìkà tẹ́rí yẹn o wọ́n ń ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba láàjìn àti lọ́sàn gan yusabbihuna al-layla wan-nahar wọ́n ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba lóru àti lọ́sàn-án láàyè tòrún ọlọ́run ni wọn kì í gbọ́lùdé o àwọn mọ̀láìkà wọn kì í gbọ́lùdé o fáfi háàdá nínú àyàtà kàí dẹ̀lílù ìtọ́ka wà ń bẹ̀ aláàánà láìláhùn wípé ọ̀sán àwọn mọ̀láìkà wànà háàrọ̀hún àánà láìláhùn pé òru wọn dájúdájú òru wọn wànà àti wọn mamlu áání bìzálìkà ó kún fọ́fọ́ fún àfọ̀mọ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí ló fà á tí ọlọ́run ọba àlékọ́lá tó fi sọ wípé yusabbihuna al-layla ẹ̀rí ọlọ́run ọba àlékọ́lá ó gbémọ̀ fún lùbí yẹn wá mubashara ó ní yusabbih kò sọ pé yusabbihuna fil-layl ọlọ́run sọ bẹ́ẹ̀ ó ní yusabbihuna al-layla ọlọ́run sọ pé yusabbihuna fil-layl ayé anna tasbihahum da'imun wa tasbihu tanzi'u Allah amma la yalik tọ́bàdà sọ wípé àtẹ̀sbí ìtumọ̀ ẹ̀dá ni pé tẹ̀nzíhù lọ́ọ̀hí àmọ̀ láàyè líkùbí òun náà ni kéèyàn mú kúrò fún ọlọ́run ọba nǹkan tí kò tọ́ sí ọlọ́run ọba òun náà ni àtẹ̀sbí ìyìn tí kìí ṣe tọlọ́run kámọ́ fìrìnlẹ̀ pé tọlọ́run ọba àlékiọlá kámọ́ fìrìnlẹ̀ pé tiẹ̀ ni eléyìí òun náà ni ìtumọ̀ àtẹ̀sbí eléyìí wá fún wa ní ìjúwe wípé àwọn mọ̀láìkà àtóúnjẹ wọn àti mímu wọn o kò ju kíni lọ o kò ju àtẹ̀sbí hù lọ abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala bimani wa fadli wa karami eléyìí tí a wí kó fi sínú mizan asana tiwa yawma la yanfa'u malun wala banun illa man ata Allah bi qalbin salim subhanaka alhamdi shalala la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk tọ́ èmi ọmọ yayin abu aiman alasali ló ń pè wá pé títí di ọmọ ìbátan mọ pàdé lórí ètò yìí ètò wa ètò alhidaya assalamu wa rahmatullahi wa barakatuh